Listen to Reverend Samuel Odro, Senior Pastor of Grace and Truth Tabernacle International, Ghana, in West Africa. He comes your way with this podcast. Reverend Samuel Odro is the founder of Revival Africa and Beyond, a non denominational mission movement. He's also the convener of international conference called Zizendorf Missions Conference, which gathers people, church workers, and church ministers from around the world for a reviving experience for God's mission. Now, Reverend Samuel Odru. Ọbàtàpá ọ̀ka yẹ̀fà mẹ́wọ̀ ọmọ yẹ̀yẹ̀ yẹ̀ nyàmí ọbàtàpá ọbàtàpá ọ̀ka yẹ̀fà mẹ́wọ̀. Hallelujah. Give the Lord a mighty hand of praise. You may be seated. Do you love the Lord? I can hear you. Do you love Jesus? Praise the Lord. I know sometimes the devil try to come and tell you, look at you, you know, Satan to his mouth. God knows He can tell us when you love Him. Say, although, even me when I see your face, I can see that you love God. Only lovers of God come on Sunday mornings. But more than that, we are not going to brag on the fact that we love Him, but that He

yɛwɔ me ɛwɔ kristo so mu yɛbɔ me to mu I didn't get saved because I was born there, but I saw God. And all my days. And it's not only me. You can also say the same. He has been faithful. Praise God. Hallelujah. The difference between those who remember God's faithfulness and those who get angry at, at God is forgetfulness. The and, difference. And so, ɛda wɔn a ohun awurade ne kware ne wɔn a obufu onyankopɔn no yɛ Yes. You will forget. someone Psalm 103. Say, I won't forget. I said, Oh, say it one more time. Say, I won't forget. Even you want people to remember your uh, birthday. And something you did that we must forget. You want us to remember. And Bless the Lord, O oh my soul. And all that is within me, bless his holy name. Today, in my message, we look at the songs of the blessed as part of the message, the subsection. Songs of the blessed. This is one of them. Bless the Lord, O my soul, and forget not. Forget not. Don't forget. And, and what is it about God that we don't forget? We don't. Some say, I forget the wickedness of God. God was very wicked. There's nothing like that. As far as it is God, it is benefits in one. Kasi na deɛ na ɛfɛ awurade ho ani kwan sɛ owurɛ fi obi sɛ nyankopɔn ti mu ɔden ɛna ne werɛ efire sɛ ɛfɛ nyankopɔn ho nko adeɛ ɛyɛ nneɛma pa Yesterday I heard of somebody who bypassed a building he was going inside he overslept So when you wake up, your driver says, "Oh, driver, I'm going here. Get down." When he got he got down and came back, the building has collapsed. Sọkò sẹ mìíràn wọ́n ti sẹ obi okó fie bi mu ní òkúrẹ́ mu ẹ̀nà rọ́bà ní ní twẹ́ wọ́n daayẹ ẹ̀nà twẹ́ mu tí wọ́n sẹ rọ́bà mi si wọ̀ ha na o twẹ́ mu ọkọ báyìí nọ na ẹ̀dán náà gbogbo. Forget not all his benefits. Wọ́n sẹ ẹ̀ma òwúrẹ́ nfin ní ní yọ ẹ̀. Ẹ̀ma òbú nfu, Ewurade, don't get don't be like him ɛnyɛ te sɛ king. you are disturbing your own respiratory system. sɛ wankasa ɛna wɔha wo ho. the place where they go to we call it what spa they go to massage people and all those things the best auto massage is to remember the benefits of God. Bìàyè a wokɔ na wokɔ tutu wo ho na wokɔ miamia ho no, yɛyɛ yɛ paa no ne sɛ wɔbɛkae Awurade. I thank God for those who left me. Ìdí Ẹ̀rọ̀dí àṣẹ ẹ̀ máa wọn náà wò já mi kọ́kọ́ yẹ. I thank God for those who are with me. Ìdí Ẹ̀rọ̀dí àṣẹ máa wọn náà ọ̀ká mi hàn. I thank God for everything. Ìdí Ẹ̀rọ̀dí àṣẹ máa adé nyinaa. They are all benefits. Nyinaa ẹ yẹ ẹnìyẹ pa. Praise God. Hallelujah. Thank God for Judas. Ẹ̀rọ̀dí àṣẹ ẹ̀ máa Judas. We won't forget. The rain feeder. I mean Judas is in the Bible. you understand what I'm saying? Judas ẹ̀ wọ̀ tẹ́sẹ̀ mímú. Thank God for everybody. I mean, they're all playing a script. Hallelujah. Praise God. The series of messages that are coming, don't forget. Since back because of my review after opening door, the Lord told us last week, stop and give me praise. But say Wàsẹ̀ wàbúrà ìdíyè ẹ̀pọ̀nà ẹ̀hìn nínú ẹ̀rọ adékàkyerẹ́ yẹ sẹ́ gyina ẹ̀fẹ̀ yíyí mami.

But before then, let's go and remember something. From the first day of the happenings of the Lord, God started doing miracles here. ɛfiri ɛda a nneɛma bi sisi yɛ ɛhyɛ Even before the Sunday, one of the sisters told me I have blood flow every month abnormally, but this month when we entered, it ceased. You can clap for the Lord. Somebody with a family issue in the house. The same morning, the same day we started the happenings of the Lord, he has not told anybody. When she came to church, because God knows everything, he said, I'm healing your family. We prayed for that sister here. We called her here. Say, I'm healing. Your, sick, your healing is not sickness, it is something in the home. Say, oh, Pastor, it, you are on spot. That is exactly what happened. And God has healed. ɔhaw wɔ fie na yɛfrɛ no baanum ha bɔbɔ mpaeɛ ma sɛ yɛsew yɛyɛ wayaresa no ɛnyɛ ayareɛ nko a na mmom fie awɔ ɛwɔ hɔ nyinaa no yɛsa ayareɛ don't forget you can clap better ɛma wura mu bɛtumi abɔ nsɛm yie I received this testimony online. I have this testimony last week that I joined the online prayers before, but I was going through some severe abnormal pains. I was finding it very difficult to straighten up. I was bending over when even walking, so the devil, so the devil was telling me it was hernia. wɔsi na wɔn mi mu ansa na ma nante nti na ɔbɔnsam no ɛka kyerɛ mi sɛ yɛn kɔɛ. English is not laughable. So the devil like threatening people. Sɛ ɔbɔnsam no pɛ sɛ ɔbɔ nkurɔfoɔ ntrɛni. Yes, I wanted to hear that word. Bɔ nkurɔfoɔ ntrɛni. And the signs were all showing because when I touched the place, I could feel the pain se na nsɛnkyerɛnne wɔ hɔ nyinaa so dead efisɛ mede nsa ɛka na mete yaw no. But after uh, the last week's prayer, the following day, I felt better. This has sent somebody for oh, a surgery, you know? surgery, And the healing has been progressive. And finally, I can't feel the pain sɛ na afei deɛ twɛtoɔ koraa no gya wo me nti bio It is the happening of the Lord. Ẹyẹ ìgbàdí ẹ̀ náà yẹ. Adansi ẹ̀ṣẹ̀ ọ̀hún náà ó yẹ Receipts are in your pocket, in your purse, in your bags, in your wardrobe, in your stomach, everywhere on somebody's desk but you have not seen it yet but I prophesy to you that you see it. Sàdánsì ẹ̀bí wɔn wɔ baabi biara wonye hunu anim mehyɛ nkɔm sɛ wobɛhunu. Aaron was the pastor of the Israelites. Aaron no na yɛ Israelfoɔ no sɔfoɔ. And the Lord told him in Numbers chapter six, from verse twenty-three, that thus you shall bless the people of Israel. You shall say to them. Wɔsi na Awurade ka kyerɛɛ no ɛsɛ wobɛhyira Israelfoɔ na wobɛka kyerɛ wɔn sɛ. When I look into my Bible and I see God's dealings with Abraham, Isaac, and Jacob, the only one is saying, "Nkɔfoɔ ne kɔ soso bɛn na mi anfa bibi anhyɛ wɔn nsam." That's why you have to be careful. Mi nkɔpɛ nsuo bi, nkɔpɛ amulet bi anacha. God never dealt with them that way. Even in the Old Testament, when things were very concrete, the blessing came by pronouncements. Sinhyira no nam sɛ ɔpɛ mu aka so na ɛbaeɛ ɛkristofo nye nkɔfɔm de nneɛma sensɛn wɔn dan ho ne sensɛn wɔn ho no that's not where the blessing comes from the blessing is in pronouncements. nyɛ hɔ na nhyira no firi ba ne mu no ɔpɛ mu kaa ɛhɔ na nhyira no ba. how many of you know that dollar is more blessed than cedis. Oguduwa say ni nimu sɛ dollar emu edu ɛkyɛn cedi. and we are just speaking it o it's a speaking. Yɛ kasa a yɛ kan. Yes. Now listen. Afei tie. As I look at Aaron blessing the people, eh, this is what he told them. The Lord bless you and keep you. Eh, the Lord make his face to shine upon you and be gracious to you. Eh, the Lord lift up his countenance upon you and give you peace. But the Lord has given you another pastor. ama wɔsɔfoɔ foforɔ. And he says, That shall you bless the people of Grace and Truth Tabernacle International. That this year something happened to them. This year something is happening to them. And this year something shall happen to them. You have to understand it for instance if somebody propose you and say i will marry you something has happened to you. sè bi a obi ẹka sẹ ọpẹ o ọbẹ wàre wa náà bi bi esi ama ọ nọ. when you start going up seeing them they are counseling you you are chilling you cause you at ten thirty in the night eleven something is happening to you. ìsè ohun sọ ọmọ òfurufú náà ọmọ sani náà ọmọ kọba náà sẹ ló ń dun pẹ̀lú yẹ fẹ́ wà náà sẹ bi esi ama ọ nọ. and then when you come here. ẹsẹ̀ ó bá a sùn à. on that day. sáà dáná something shall happen to you. Bìbí ẹgbẹ́ sí ẹ̀ o. That is what I'm talking about. Ẹ̀rọ náà bẹ wọn sẹ́mu nù. Hallelujah. Praise God. Are you ready for the message today? Wáyé kíláàdù sẹ́wọ́n bí ti àsẹ́mu náà nẹ́dẹ̀ yìí. You can write it down, you can listen, whatever. Wítìmí àpẹẹrẹ, wítìmí àti. The people God has blessed. Ẹ̀nkurọ̀fọ́ a Onyankopɔn ẹ̀ṣirà wọn. When you pray, pray, pray, pray, you must receive at a point sɛ wobɔ mpa yɛ bɔ bɔ bɔ bɔ a ɛwɔ sɛ wo nsa ka ɛwɔ mpɛpɛnsuo bi. psalm sixty seven. ɛnum eti adusia nson. who does not know this in this church. wọn yẹn nim saa deɛ wɔ asafo yi. it starts with God be merciful unto us and bless us. hyɛ ase sɛ ɛwurade wo yɛn mɔbɔ ne hyira yɛn. cause your face to shine upon us. wọn ti na anim nkyerɛ yɛn. verse seven. tẹ̀wọ́n sọ̀rọ̀. God shall bless us. Onyankopɔn bɛhyira yɛn. And all the ends of the earth shall fear him. Na wɔn a wɔte asase nyinaa so asuru no. This morning I am in council with heaven. And the notice is that God has blessed you. Ɛwɔ ɔsoro afutuo mu ɛne pɛmuka no ɛne sɛ ɔsoro ahyira wo. God has blessed you. Onyankopɔn ahyira wo. Don't reject laughter. You understand? And Orientate yourself. Tell yourself, God has blessed me. Eh, With strength, say, God has blessed me. And your life is not rejecting that blessing. Psalm 85, verse 19. Psalm 85, our psalm of praise today. 85 Leave that and come to Luke 24. We'll come back and read that. Blessed is the people that know the joyful sound, for they shall be praising you. Luke chapter 24, verse 50. Very wonderful graphic scene. And he led them out as far as Bethany. But free Do Bethany. And he lifted up his hands and blessed them. Look up here. What left Jesus to them? Nothing. He didn't give them any object. Probably our Lord was just speaking words over them. You will do well. That's what he was saying. you will affect the world. So when we say you were fishermen and nobodies, but you shall become somebodies. He lifted up his hands and he blessed them. Nothing takes off from the hands of God into prosperity except by the blessing, except it has been blessed. ɔsɛ bibie ni wa a ɛfa yiediefoɔ onyankopɔn ho agye sɛ wɔn a wɔahyira wɔn. Nothing leaves God to go and prosper except it has been blessed. Bibie ni wa efiri nyankopɔn nkyɛn ɛkoko di yie agye sɛ yɛhyira. It is true of creation. Ɛnyɛnokorɛ ɛfa abɔdeɛ ho. You see, the reason why this world is revolving, forget about science, there is a blessing that is keeping it going. Ɔsi That is what microscope and telescope and astronomy cannot see. There is a blessing in motion that when you plant, it grows. There is a blessing. Times and seasons summer, winter, uh, autumn, and whatever, dry season, rain season, things working in a certain fashion is the blessing. ɛyɛ nhyira a ɛkɔ soɔ tina o biribi ɛwɔ ne bere mu a etumi efifire no. so creation is prospering after so many years because of God's own blessing. eti abɔdeɛ ɛkɔ soɔ ɛyɛ kɛseɛ ɛnam onyankopɔn nhyira eti. listen tie let's be imitators of God when you wake up in your house don't make your life difficult behave like a child bless your house bless your room bless your children bless things. yẹn nsuo sẹ wọn nyankopɔn sẹ wọn sọrọ yà nọfọ paa yɛ sɛ abɔfra hyira wo fie hyira wo ho hyira nneɛma ɛwɔ wo fie nyinaa. Ah, yes amen bless everything. hyira adeɛ biara. my phone is blessed. my phone ayɛ nhyira. My wallet is blessed. Wallet ayé nhyira. My mobile account is blessed. Mobile account nso ayé nhyira. You sit down, you don't bless it, you you will see. Wọ́n di ẹ̀tìrà hɔ, nhyira na ó bẹ̀ hu. Can we behave like children? Ìbétumi ayẹ sẹ́ ọmọfra. Praise God. Hallelujah. The same is true of man. Man. He took off into prosperity by the blessing of the Lord. With all the features Adam had, he was not going to give birth to anybody and anything if God has not blessed him. wɔsi adeɛ bi a na abraham ɛɛ ɛwɔ bi ano na na wɔn agye sɛ nyankopɔn ahyira na ansa. It's amazing. Except God had blessed. O Adam is not a man more than anybody. We are all the same. Adam ɔnsene nipa biara yɛn nyinaa yɛ yɛpɛ. Ɔnkyɛn bɛrima biara that because he's Adam he can he can reproduce. No, it is the blessing. The differences in fruitfulness and lack of it is the blessing wɔsi ɛnam sɛ wɔyɛ adam ti na ɔbɛwɔ dɛbi nsusua na ɛdɛm ne sɛ onyankopɔn ɛde nhyira no hyira no ɛno no no. what shall i say about the church. ɛdeɛ na mɛka fa asafo no ho. because everything God was doing, the devil was attacking it. Satan attacked God's creation. Satan And he attacked the crown of creation, which is man wɔsi na nipa soso ɔko tiaɛ. E. Then God outwitted him in all of that and brought the next thing, which is now the blessing working in the earth. It is called the church. wɔsi na onyankopɔn eyi saa nneɛma nyinaa firi no keka bom na afei wɔde adeɛ a edi dwuma wɔ asase so a yɛ asafo no a eyi nhyira no baeɛ. People don't understand church. nkɔfoɔ nti asɔre ase. They think it's a group. wɔn nim sɛ ekuo bi kɛkɛ. It's an association. Kobe, I'm coming for somebody to be happy. For somebody to be happy. mo bi These pastors, they like, like, like money. No. It's the new face of blessing. Hallelujah. Praise God.

He recreated you like a potter does to a clay and released you as a blessing. A blessing. A blessing. Come on, say, I am a blessing. One more time. I give you the charge to watch the way people talk. If he talks against the blessing, I let him. after church anywhere. Say, no, we don't talk like that. We are God's people. wɔsi mɛmɛ mma wo sɛ mehyɛw sɛ twɛ sɛdeɛ nkurɔfoɔ esi kasa sɛ wankasa te sɛ nhyira mu a kakyɛ wɔn sɛ ɛyɛ nhyira ma kasa sɛ onyankopɔn ma. amen. amen. we are blessed. ɛyɛ nhyira. I say we are blessed. esi ɛyɛ nhyira. Isaiah fifty one verse one difoɔ asaia nwoma no tiri bionu baako hyɛ mu baako no. The Bible itself is a blessing document. Twerɛsɛm n'ankasa eh, yɛ nhyira ntwerɛeɛ. Look unto Abraham, verse 2, your father, and unto Sarah that bare you. I called him alone and blessed him and increased him sɛ monhyɛ mo agya abraham ne sara a mu na ɔwoo mu no sɛ ɔyɛ baako ɛna mefrɛ no na mehyiraa no blessing is the help of almighty god hyira ne onyankopɔn kɛseɛ no mmoa psalm twenty-eight, verse seven. get all this into your spirit nwoma ne ti aduonu nwɔtwe tete mu nson the difference between fulfilment in life and your frustration now, it's not big. <coughs> you, you have to understand certain things. That's all. And then you fall into place. nsonsua ɛda abrabɔ mu nka your spiritual understanding matters woho mu it matters it matters Psalm 28, verse 7. The Lord is my strength and my shield. My heart trusted in Him. Then comes the blessing I am helped. Look at me. Say with confidence, I am helped. One more time. For the third time. Hallelujah. You will not say that you are looking for destiny helpers again. You are helped. Amen. A man will shout for baby. And what hey I am. Praise God. Hallelujah. I am helped. Come on, I said I am helped. Praise God. Hallelujah. You came to help me. I've also come to help you. We are helped. woba bɛboa me me nso meba bua. o bua yɛn. wake up your wife is there to help you. sɔre oyiri wɔ hɔ sɛ ɔbɛboa wo. your husband is there to help you. your husband is there to help you. okun wɔ hɔ sɛ bua. wo. don't fight. nko. love your children. dɔwoma. they are there to help you. ɔmo wɔ hɔ sɛ bua. wo. praise God. hallelujah. more on blessing what is blessing. nsira pii ɛdeɛ ni nsira. and I don't want you to be far away from this message. We are the people we are talking about. The people God has blessed, they are not in the Bible. I'm not talking about Bible characters. I'm talking about GTTI characters. I'm talking about you. hallelujah praise god i'm talking about you. Tell yourself the pastor is talking about me. So you must have a blessing orientation, and it's happening right now. You be better we free the side of looking at the dark side of things. The the things are not working. Things are difficult. Oh, Erade Nade. Ade Naomi Bracy. Those kind of lane. I want you to leave that place. And have a blessing orientation. So that should you even get to a prison like Paul and Silas, you will sing and praise and pray. sɛdeɛ bɛyɛ sɛ mpo koraa no wokɔ afiase mpo a wɔbɛyɛ sɛ petro ɛne silas na ɔmo bɛto ayɛyie nnwom. by this message i want you to have blessing conviction. wɔ saa nsɛm mi pɛ sɛ nhyira no ebowura wɔ wonya ho awerɛhyɛ mu so that even when we break you blessing will come out. mpo sɛ yɛ wo nsɛm a nhyira bɛ firi wo nsɛm aba. blessing conviction. nhyira mu awerɛhyɛ mu. blessing meditations. nhyira mu ahotɔsoɔ. yes don't imagine gloom and doom. ɛnwene nneɛma bɔne ne osuo ne awerɛhoɔ ho. and um, and imagine how things get spoiled when you arrange what is sanadregu you imagine those things don't do that. ẹ̀yẹ́ sá. don't imagine throw them away don't imagine promise and faith where is it in the bible. ṣe ẹ̀yìn ní sẹ́ òbí ẹ̀dùn hẹ́mọ́ ẹni kyerẹ́ sẹ́mi mu. don't imagine delay and denial i don't know what that means don't imagine those things. ṣe ẹ̀yìn ní sẹ́mi ni ẹ̀ma kyẹ́nyá ẹ̀ma mú ta ẹ̀na ọ̀ṣẹ́ mi bọ́ soso a ọ̀nfàmà ẹ̀yìn ní sàn ni ẹ̀ma nìyẹn. Get a blessing meditation. A blessing mindset. Get into blessing conversations. Talk blessing. When I send our order of service to our pastor here, I added, it's not part of the conversation. I mean, it's just order of service. Then I added, we are blessed. ɔsɛ mede yɛ som yi ho hyehyɛeɛ maa yɛsɔfo no meka ɛde toa so sɛ yɛayɛ nhyira and henceforth the earth shall call us the world shall call us blessed si ne firi na ɛkɔ wiase bɛfrɛ yɛ nhyira So, what is blessing? In depth. We want to look at more of it. What is blessing? Blessing means goodwill. A good feeling towards somebody ɛhyia obi god god has good feeling for you. onyankopɔn wɔ atenkapa ɛma wo. it doesn't matter who who who doesn't have a good feeling for you. ɛnfa ho ɛne sɛ obi nya atenkapa ɛma wɔ. God has a good feeling. onyankopɔn wɔ atenkapa ɛma wo. there is ill feeling and there is good feeling in life. yɛwɔ atenka pɔnne ɛwɔ hɔ na ɛwɔ atenka papa soso ɛwɔ hɔ wɔ abrabɔ mu. but blessing is good feeling towards somebody. na mmom nhyira yɛ atenkapa a yɛde hyia obi. It's, is a power that wishes somebody's well, and it is none other power but the power of God. ɛyɛ tumi a ɛpɛ sɛ obi edi yie na mmom nye tumi bia sɛ onyankopɔn tumi. God's thoughts are God's actions. His his mind are his events. So when he thinks of you well, you do well. onyankopɔn wa twene ɛne ne nneɛma a wɔyɛ nti wɔdwene nea ɔpafa wo ho a wodi yie. what is blessing. ɛdeɛ ne nhyira. blessing means favor, endowment. sɛ nhyira ɛkyerɛ atom. he has endowed you with favour. sɛ wɔde atom adwira wo. some some people have what we call endowment fund. This is favor endowment sɛ wei yɛ adom a wɔde ato boɔ. to be spent for the rest of your life. sɛ nkwa naa ka wɔ asase nyinaa no o bi right now you should be thinking how am I going to spend favour. sisi ẹ eh, wọ́n sẹ́ wọ́n dwere wọ́n kwan bẹ́ẹ̀ so na mẹ́fà so di adom a wɔde ama mi yẹn. Luke chapter one. Luke asempa yi baako. twenty six. tòmú aduonu nsia. This is Angel Gabriel. We, Let's come to 28. He came to Mary. And the angel came in on, unto her and said, Hail, that's blessing. Thou, thou that art highly favored, the Lord is with thee. Blessed art thou among women. Ɔkpɔ no baa ne nkyɛn bɛkaa sɛ, ma w'ani nye wo a wadom woɔ, Awurade ka wo ho. Don't expect witches in your zone. Expect Gabriels in your zone. ɛnhwehwɛ apɛyifoɔ wɔ ɔman ntam mu n'emu nhwehwɛ abɔfoɔ can you say amen. the difference between those who witches and angels come to is in their expectations if you expect the witch to come they will come if you expect angels, they will come. nsunsua a ɛda wɔn a mpanyinfoɔ bɛsrɛ wɔn wɔn a abɔfoɔ bɛsrɛ wɔn ho ɛne sɛ nneɛma a wɔhyɛ anim no sɛ wɔhwehwɛ sɛ mpanyinfoɔ bɛba bɛsrɛ wɔn a ɔbɛba sɛ ɔpɛ sɛ abɔfoɔ soso ba a wɔn soso bɛba. I don't come here looking for witches. sɛ mi mma ha mɛhwehwɛ abanyinfoɔ. Yesterday I was telling somebody that. Nura na mɛka kyerɛ obi sɛ. I have observed that in this church like the ten days we did. I didn't see. When I say in the name of Jesus, then Pastor Dan is on the floor. You are one in nine. Now, Apostle, one in sack. That, that, a, a, a Betty, a proof in a number. So, and I said, we have a good church. We have what? And for funny, you're eh, correct. We are doing real work. Ah, 10 days of helping the Lord. First day, in the name of Jesus, Twenty percent are on the floor. the, the, the following day. Holy Ghost, 40% are on the floor. I mean, no, no, no, no. That is not the church. It's a witches see. Thank God for the blessing. I said, Thank God for the blessing. It doesn't mean there's no power here. I said, What you expect? the first day of the happening of the Lord, first, I think second day rather, or the day we pray for deliverance, everything I said was happening like films. People were seeing it. This is a prophetess. She's bearing witness. People were seeing angels in the church. Well, Ubiaka just were who bought for and that's what they bought for. On one case, I bought for. Bought for, bought for, we carry a beast. Why bought for? Amen. Amen. People came to me, at least two people. Some of them were children, young uh, adults. He said, we, we saw the angels were displaying everywhere. sɛ nkurɔfoɔ baa me nkyɛn bɛka kyɛ bi yɛ mmeranteɛ bi soso yɛ mmɔfra sɛ wɔn mu sɛ abɔfoɔ wɔ baabi biara. so we will not have a church of people vomiting and coughing. <laughs> Amen. And, and, and things are no, no, no. That is not Christians. That should happen on the crusade grounds. But we are blessed. Verse 42. And she spake out with a loud voice. Now, Gabriel had handed the blessing to Mary. And Mary now went to the house of Elizabeth. Right? Speak blessing to one another. Amen. Amen. Turn to your neighbor and say, I speak over you the blessing of the Lord. This week shall be your best week. You will do well. You will come and testify. I speak over you the blessing of the Lord. This week, you are favored. In your workplace, you are favored. On the streets, you are favored. In your going out, in your coming in, you are favored. Can you say amen? Amen. Can you start the day like this? How can you start this with your wife and you come back and you fight? Say, yeah, then what share a debiase? When we hear share debiase, say, no more No, you'll be checking on the favor by 12 noon. Hello, baby, how are you doing over there? You understand? Yes. If you don't have any baby to hello, sister. <laughs> how are you doing? Now look at Elizabeth. Blessed with loud voice. Speak the blessing. Be loud with it.

So with a loud voice, he said, Blessed art thou among women, and blessed is the fruit of thy womb. So na ɔde ne kɛseɛ teɛ mu sɛ, wɔahyira "We shall remember, na wɔahyira If you are the fruit of my spiritual womb, you are blessed. Ɔsɛ sɛ woyɛ nhyira wɔ me yam adeɛ a, woayɛ 45. And blessed is she that believed. She is blessed Mary. for there shall be a performance of those things, the happenings which were told there from the Lord. Wɔsi nhyira ne deɛ wagye adie efisɛ nsɛm a Awurade ama wabɛka akyerɛ wo no aba mu. And then Mary, Mary took over. Ɛna Mary nso so eso My soul does magnify the Lord. Wɔsi mekiri for Awurade. My spirit has rejoiced in God my saviour. seven Mary is talking blessing. For he has regarded the low estate of his handmaiden. For behold, from henceforth, from henceforth, all generations, 2023, 2024, 2025, 2026, 2027. Hallelujah. Yesterday, somebody sent me a notice of things about his life up to 2033. From henceforth, all generations shall call me blessed. If up, wahyɛ n'afena a wa efisɛ wahyɛ n'afena ohia asetena na hyɛ efiri nnɛ awɔ ntɔtɔso nyinaa bɛfrɛ mi nhyira. hallelujah say after me from henceforth all generations. shall call me blessed. And you said, Amen. Amen. What is blessing? Because It means fortification against evil. We immunize our children so they won't have polio and all those things. Blessing is divine immunity. nhyira kunkun You walk among witches and they can't do anything to you. mu na wọ́n You walk in the valley of the shadow of death. You are not afraid. kabiibo mu na wọ́n Blessing is the consistent, persistent frustration of curses, if any, and if it miss one. See, nhyira. ne sɛ wotu akɔsoɔ na wato asoɔ na wama nnome ayɛ basaa sɛ bi wɔ hɔ mpo a ɛnyɛ wo na wotu akɔso wotu akɔso adeɛ no na ɛtu akɔso the blessing is working. nhyira no ɛyɛ adwuma. in frustration of any curse if there is and if you meet one so if you meet a curse you say ah you say my name is curse and you are blessing then you frustrate the curse that is the blessing sɛ nti sɛ wokɔ na wohyira nhyira a wo sɛ yɛhwɛ wo sɛ wɔ sɛ meyɛ nnome na wo so woyɛ nhyira na afei de nnome no ayɛ basaa when you walk to your office blessing has entered your office. when you entered your room blessing entered your room. hallelujah. praise god. somebody entered this room when he entered ɛpono a watum a black cat was sitting on the on the on the bed. sɛ owura hɔ no na ɔkra tuntum te ne mpa so. he said to them i won't sleep there. ɔka sɛ ɛnɛ me na ha. he was a pastor. ɔyɛ sɔfo. the following day. ɛda ɛto so. he said no the bed is for me. ɔka sɛ mpa no yɛ and he went to sleep on it. ɛna ɔkɔkɔ da so. where God has designated for you as your sleeping place where it belongs to you no cares can frustrate you from that place. bíbí àwọn yankunpọ̀ wọn ahyẹ ama wọn sẹ ahayẹ nù numi bíyà ẹ̀ntùmí ẹ̀yìn òun firi họ. rewind remiss my space is my space. one more time my space is my space. space is my space. mi bí ẹ yẹ mi bí àyẹ. the words that I speak they are spirit and they are life. ẹ̀sẹ̀mú àmì kanu ẹ̀yẹ hóhóm na ẹ̀yẹ what is blessing? ẹ̀dí ẹ̀ ìṣirà. It is the power that charms, charms enchantment. It is the power that charms enchantment. Ẹ̀yẹ ntumi a ẹ̀kútia adeɛ bi a ɛkútia yi bia. Kabere kyekyere is there anything like that? Huh? Sorcery divination it charms those things. Ẹ̀yẹ ntumi a ɛkútia kabere kyere ɛne ahohombɔni bia. Oh, what a privilege to be a Christian. numbers 24 verse 1 and when balaam saw that it pleased the lord to bless israel he went not as at other times to seek for enchantments but he set his face toward the wilderness numbers 24 whilst he's looking for it let's read verse 6 now balaam maa n'ani so na ohunu israel sɛ ogu hɔ no. let's start from verse five. How goodly are thy tents, O Jacob? The guy is seeing blessing. He's a prophet. He's in the spirit, and he's seeing blessing. Wɔsi sɛdeɛ wɔn ntoma dan si yɛ fɛ Jacob. And thy tabernacles, O Israel. Wɔtenabea no Israel. As the valleys, as, as the valleys are, are they spread forth? as gardens by the riverside, as the trees of lime, aloes, which the Lord has planted, and as cedar trees beside the waters. Ɛyere He is painting the blessing he sees. na wohu He shall pour the water out of his buckets, and his sea shall be in many waters, and his king shall be higher than Agag, and his kingdom shall be exalted. wɔsi ne nsusua adeɛ mu nsuo egu so na n'asefoɔ ɛtena. God brought him forth out of Egypt. He has, as it were, the strength of an unicorn. He shall eat up the nations, his enemies, and shall break their bones and pierce them through with arrows. Onyankopɔn na oyii no firi Misraim, na mmoa ne te sɛ ɛkoɔ deɛ, obedi amanaman a wɔhiahia no no ho, na wadwerɛ wɔn nnompe, na ɔde n'agyan awɔ wɔn. Prophetic description of blessing sɛ nkɔmhyɛ a ɔka afa nhyira a ɔhuyɛ no. he couched he lay down as a lion and as a great lion who shall stir him up blessed is he that blessed thee and cursed is he that cursed thee. ɔkoto obutu sɛ gyata ne gyatabereɛ wɔn na ɔbɛma no asɔreɛ nhyira ne wɔn a wɔhyira wɔ na nnome ne wɔn a wɔdome wɔ. hallelujah praise god. lift up your voice this way. na wɔn nso nneɛma mpaeɛ. Thank you, Lord, for the blessing on my life. was a I thank you for the blessing. was a I thank you for the blessing. was a man. I thank you for the blessing. was a man. I am blessed. I am blessed. I am blessed. Lift your hands to the Lord. Near Yehovah. And Shirano, Shirano, Onya. And Shirano, oh, lift your voice, Onipa. Hallelujah. Nah. Stay the mind of the blessing in you. onipa hallelujah you may be seated what is the blessing it is the power it is insurance for destiny ɛdeɛ ne nhyira no ɛyɛ ahotɔfoɔ ɛwɔ hyɛ bere mu In other words, it is safety in the highway of life and security of destiny. Psalm 105, verse 10. 105, verse 10. Nnwom ọha ẹni nnum ne yikye mu Let's read verse fourteen. Yẹn kíkan yikye mu dunan no. We're talking about blessing as highway safety in the highway of life and security of destiny. He suffered no man to do them wrong. No man. I've said before you a door, and no man can shut it. That is the word here again. No man do them wrong. Yea, he reproved authorities, kings for their sakes. Saying, Touch not my anointed and do my prophets no harm. Blessing is safety in the highway of life and security of destiny. Put all of that together, it is the mystery of prosperity. when all things being not equal. sɛ kane nyinaa ɛbom ɛyɛ hintasɛm a ɛwɔ yiedie mu wɔ abere a nneɛma nyinaa ɛnyɛ pɛ. things are not equal in life. nneɛma nyɛ pɛ wɔ abrabɔ mu. in your body. wɔ nipadua mu. in the nation. ɛwɔ aman no mu. but a certain power is at work. na mmom tumi bi ɛyɛ adwuma. what are the signs of blessing? sɛ nsɛnkyerɛnni bɛɛ na wɔn nhyira ho. number one is fruitfulness ɛyɛ fruitfulness fruitfulness ɛyɛ awoɔ fruitfulness sɛ o bɛ so aba hallelujah praise god fruitfulness is is broad sɛ yɛ kasa aba so a ɛso the blessing ensures fruitfulness nhyira no ɛma o so aba number two multiplication yɛ tɔ so no ɛyɛ mmɔho you can't explain it. But it happens. Abraham is the proof of it. Abraham ẹ yẹ adansifoɔ ma saa Number three. Yɛtɔ so mmiɛnsa. Resilience. Resilience. You are you are inerasable. You can't be moved. Na sɛ o gyina hɔ pinti yɛ yiw firi hɔ a ɛnyɛ yi. Permanence. Na sɛ o gyina hɔ wɔ hɔ daa. Hallelujah. Praise God. Lift your hands again. Let's thank God for.

Give him praise. Give him praise. Give him praise. Give him praise. Come on, go ahead and give him praise. Thank him for the blessing. I am fruitful right now. I multiply right now.

Bambɔ ɛnyom. Is the song of provision. Ɛyɛ ɔma ɛnyom. That's how your life is. Sábẹ́ pẹ́ na wàbẹ̀rẹ̀ àbọ̀ Prosperity. Yedie. Preservation. Bambɔ. Provision. Na ɔde ban wɔ soso. Psalm one. Ɛnyom eti baako. Verse three. And he shall be like a tree planted by the rivers of water wɔsi wɔte sɛ edua etim asubɔnten ho. that bring forth his fruit in his season. a esu n'aba wɔ ne bere mu. his leaf also shall not wither. na ahahan mpo. and whatsoever he does shall prosper. na deɛ ɔyɛ nyinaa bɛ wie yie. that is the song of the blessed. ɛno ɛne deɛ wɔahyira no no ɛdwom. we are reading from the psalms. yɛ yɛ yɛ kenkan yɛ fi nnwom nwoma nim. psalm nine. ɛnwom eti nkoron. from verse one fíríjì tí wọ́n bá kọ́ I will praise the old Lord, with my whole heart. I will show forth all thy marvelous works. Ẹ̀rọ̀dẹ̀ mẹ́rẹ̀ wà sẹ̀ máa kọ́ mọ̀ nyinaa mu ẹ̀ka wọn wọn wàdí nyinaa. Preservation. Bàbọ̀. I will be glad and rejoice in thee. I will sing praise to thy name, O thou most high. Wọ́sí mẹ́jì mẹ́ni na mẹ́dí ẹ̀hùsíẹ́ wò wò mu mẹ́tò wò a wọ́n ọ̀ṣun dín ihun ayé yé jù. Now look at verse three. When my enemies are turned back they shall fall and perish at thy presence. if we say, For thou hast maintained my right and my cause, thou sattest in the throne judging right. Thou hast rebuked the heathen, thou hast destroyed the wicked, thou hast put out their name forever and ever. na wɔn pepa wɔn din kura kura kura kura. say that's my song. ɛnu eh, ni mi nyɔm. provision. ma. psalm twenty-three. nyɔm aduonu mmiɛnsa. the lord is my shepherd. ɛwurade ni mi hɛ fo. I shall not want. See, this is the song of the blessed. Eh, you have prosperity sɛ wowɔ yiedie preservation ɔbɔn ho ban and you have provision na ɔma wo soso i want to close the message with an exhortation mepɛ sɛ mede asɛm no ɛbɛ awieɛ ɛwɔ afotuo yi mu on steadfastness of the blessed you have to be steadfast in the blessed sɛ wɔ nhyira no mu no ɛwɔ sɛ wotɔkɔ so ɛwɔ mu no matter what you see you are blessed stay on ɛmfa ho ne deɛ wohunu biaa wɔyɛ nhyira tɔkɔ so god cannot lie. onyankopɔn ani atorɔ. psalm fifty seven verse seven. ɛnum aduonu e- nson. my heart is fixed o god my heart is fixed i will sing and give praise. makoma etim onyankopɔn makoma etim ɛto dwom na mayi wayɛ. steadfastness of the blessed. sɛ wɔtintim wɔ nhyira no mu. have a blessed mind conviction. sɛ nya nhyira adwene.

Number two, be steadfast in the power of God. God has power to me to do whatever He says He will do. Sɛ ɔbɛyɛ deɛ ɔpɛ sɛ ɔyɛ biara. Be steadfast in that. And finally. Be steadfast in the providence of God. Like his ways, his dealings.

aduonu mmiɛnsa nkyekyɛmu du. Job twenty three verse ten providence providence providence this is providence but he knows the way Job twenty three verse ten he knows the way that I take. Wɔsi na wɔn nim kwan a mɛfa soɔ. And when he has tried me, I shall come forth as gold. Wɔsi ɔsɔ mi hyɛ a mefiri mu sɛ sika. Can you say amen? Amen. Thank God for Job. He was steadfast. Sɛ deɛ Nyankopɔn ase ɛma Hiob ebisɛ na oti ɛwɔ mu. And he came out as God. Ɔsɛ na ofiri mu ɛsi sika. You are also coming out as God. Osu bɛ firi mu sɛ sika. Don't jump out. Be steadfast. Nhwiren firi mu ti mu wɔ Be steadfast. Tintim wɔ mu. Be steadfast. Tintim wɔ mu. Chapter twenty-eight of Job verse twenty-three. Tintim wɔ aduonu ɛwɔtwe ɛwɔ Hiob.

Deɛ a ɔkɔ na onim ne tenabea. What is happening in the nation? God understands the way thereof and he knows the place thereof. Ɛdeɛ na esi wɔ ɔman yi mu, onyankopɔn mu, onim n'akwan mu, na ɔno ɛna onim ne tenabea. When you are blessed. Sɛ woyɛ nhyira a. Stay steadfast. Tena nhyira no mu. Because God understands the way thereof. Nso onyankopɔn anim n'akwan mu. And he knows the place thereof. Na onim ne tenabea. Say after me, God understands the way thereof. and he knows the place thereof. I am blessed. I am blessed. I am blessed. I am the person that God has blessed. Amen. Amen. And amen. Amen. And amen. Amen. And amen. Amen. Stand in the blessing right now. Sorry, I want to see it. Hallelujah. Praise God. Oh, yes. We want to thank God for the blessing. Father, I thank you for the blessing. Can you lift up your hands, everybody? And voice out the blessing. I am blessed. Father, I thank you for it. I thank you for the blessing. I thank you for the blessing. I thank you for the blessing. I thank you for the blessing. We always begin our prayers from there, thanking God. In the proper prayer manner. Thank God for the blessing. Come on, thank God for the blessing. Thank God for the blessing. Thank God for your blessing. Let your conviction of the blessing rise. Let your confidence in the blessing rise. You are blessed. You are blessed. And now, in the name of Jesus, begin to speak the blessings of God ahead of you. For the rest of this year, I am blessed. Blessed in the open door. I'm blessed with prosperity. I'm blessed with preservation. I'm blessed with prosperity. Come on, I am blessed. I am blessed. Lift up your voice and speak it. Speak it. Speak it. Speak it. Your mouth does the job. Speak it. Your mouth does the job. Speak it. Speak the blessing. Speak it over your life. Speak Speak it over your family. Speak it over your children. Speak it over the work of your hands. Declare it. The blessing. Come on, the blessing. The blessing. The blessing. The blessing. I am blessed. I am blessed. I am blessed. I am blessed. I increase. I prosper. I flourish. I am preserved. In the name of oh, Jesus. Oh, yes. Eh, the blessing. The blessing. The people God has blessed. I am one of them. Uh-huh. And so are you. God has blessed. God has blessed. When we meet a curse, the curse is frustrated. Ah, eh, we are blessed. Eh, we are fortified against evil. Eh, Lift up your voice and thank God for the oh, blessing. Come on, bless God for the blessing. And speak it over your life. Declare it over your life. Speak the blessing over your life. Speak it over your family. Oh, yes. Declare it. Declare it. Declare it. Declare it. Speak out. Be bold and speak the blessing. Be confident and speak the blessing. Never think that a witch is frustrating your life. Oh, Never think your past has a say in your present. Never think your past has a say in your present. Never think there are enough demons out of hell to stop you. Never. The blessing is working for you. The blessing is working for you. Have conviction of the blessing. Oh. The apostles had it. Paul said, Blessed be God and the Father of. Our Lord Jesus who has blessed us. We are blessed. Brothers and sisters, we are blessed. Abraham knew he was blessed. Sarah knew he was blessed. David knew he was blessed. You must know you are blessed. Think the blessing. Talk the blessing. Ask the blessing. In the name of Jesus, I prosper. Everything I do, I shall prosper. I have the provisions I need for everything. I am preserved. Even in the battles of life. In the name of Jesus. Come on, lift up your voice. Oh, yes, the blessing. The blessing. The blessing. The blessing. The blessing. Thank you, Lord.

Come on, everybody. The people God are blessed are singing. Too late for defeat. Yet I was here yeyiwaya ẹsàdọ. onínyàmíà ó máa yẹ ndíye a onínyàmíà ó di yẹ nkọ́ padà. Come on, lift your voice. Yẹ̀dá wá sí ẹ̀sán lọ. aensajo iwaya yedawa si aensado yedawa Yesado, yensado yeyiwaya auniyamia umaye come on oh. sing it sing it sing it he prospers us He preserves us. He provides for us. You are the people God has blessed. Yet I was here and I said, Oh, Ninyamia, oh, my Raise your voice, raise your voice. Raise your voice. Raise your voice. Raise your voice. Come on. Essa dor Iwaia Yeda wasia essa dor Essa God bless you for listening to this message today. Visit us on Facebook at GTTI page today for more audio and video messages, information on upcoming events, and so much more. Make sure you subscribe to this podcast to receive new messages every week. And remember, the future belongs to us, we believe.